orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ẹ látọwọ́ you know sexy diva tẹ́ bá ń gbọ́ small but mighty in the industry ó yẹ kẹ́ ti mọ̀ wípé Chidinma ló ń jẹ́ rẹ̀ mo dẹ̀ ṣe kí ni mo ṣe respect alright abala tó pọ̀ súnkàn báyìí òun náà ni abala chair back thursday abala tí mo ti ń retí tẹ́yìn náà ti ń retí nítorí pé kí ni tá a bá ti ṣiṣẹ́ ọlọ́mọ tó bá ṣiṣẹ́ déédé ó gbọ́dọ̀ lásìkò gbádùn àsìkò gbádùn Miliki Express ọjọ́ thursday òun ló flash sí yín lójú yẹn kájọ wá ṣe kí ni kájọ máa jẹ gbádùn ẹ máa always kára ṣe kí ni fẹ́yìn ẹ torí kò sí àsìkò fún darling ẹ má gbàgbé ohun tẹ́ mi sọ tí bá ti bẹ̀rẹ̀ ètò nìyẹn no time to check time problem tẹ rò pé ó wà lọ́kàn yín tẹ gbé sọ́kàn ẹ̀ àmọ́ problem tó ti wá tẹ́yìn àmọ́ ti ṣe kí ni fúnra rẹ̀ lẹ́ máa ṣe gbé bọ́dì ẹ̀ máa tún fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ni at the end of the day ẹ máa rí pé problem yẹn ó ti wá ó ti lẹ̀ yín náà lẹ padà solve ẹ̀ so lọ́wọ́ táwa wà báyìí ni wípé ẹ yẹ gbogbo problem yẹn ṣe wáyé bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ èyí tó bá ṣe bọ́lẹ̀ ẹ wá shake body torí pé kí ni john baptist ṣe tọ̀sẹ̀ yìí ó ta ó ládùn ó ṣe kí ni ó láìrin níbo ni mo ti wá fẹ́ mú ti tọ̀sẹ̀ yìí fún yín ok mo máa mú láti ọ̀dọ̀ davido you know ọmọ bàbá olówó obi o <laughs> all right davido featuring ọ̀ọ́ ọ̀ọ́ featuring ọlámídé yéèmà gbogbo iná lẹ ti mọ táìtì láì tẹ̀ tí pé all right the money ni mo fẹ́ ká lọ ṣe kí ni the money ni mo fẹ́ ká lọ jó sí à ń bọ̀. orí mi orí mi jẹ́ kí n lówó o jẹ́ kí n lọ́wọ́ mo gbà pé gbogbo ojú tó ń wò mí pátápátá láṣẹ Èdùmàrè orí wa ṣe kíni orí wa máa jẹ́ ká lówó ó tẹ̀ di dandan ká ní owó nítorí pé kíni orísun ìdùnnú àti ayọ̀ ayé wa kò ní gbẹ Orísun tẹlifíṣàn kan èé lákọlákọlá wà bí ìbọn tá máa fún yín láwọn nǹkan tó ń hot tó ń sparkles you know tó máa múnú àwọn èèyàn dùn all right travel thursday tọpọ tún súnkọ òun náà ni àmọ́ ló ń tu ni o ẹ máa ṣe thank you mo ń tu <laughs> fún yín o <laughs> all right orin tọ́pọ́ tí sùkọ̀ òun náà ni láti ọwọ́ Little Cash ah, mi ò ráyè o ah, kò sáyè o yìí òun kò sáyè o ọ̀rọ̀ ẹ̀ lọ gbọ́ gbèsè láti ọwọ́ Little Cash à ń ṣe kí ni à ń bọ̀.